Eh, second wife tí mo fẹ́ because first wife à lọ rẹpẹtẹ second wife torí pé mo máa ń lọ mo lè lọ ọ̀sẹ̀ kan mo lè lọ ọ̀sẹ̀ méjì wọ́n sọ̀rọ̀ sí létí pé onítìátà pé ìranù là ń ṣe ìṣekúṣe wọ́n confuse ẹ̀ by confuse yẹn bọ́mọ ìṣe kọ̀ mí sílẹ̀ ni she left me tàdé ti fẹ́ra more than seven years she left me. ṣé kò bímọ fún yín. Eh, ọlọ́run ò tí ì sọmọ ṣùgbọ́n a nífẹ̀ẹ́ ara wa ṣùgbọ́n pẹ̀lú bí mo ṣe ń lọ yìí ó nífẹ̀ẹ́ mi hmm. ṣùgbọ́n torí tó máa ń sọ sí létí pé ah, ẹlọ́wọ̀ wọn yan onítíátà wọ́n ń ṣe bákan síra wọn ni wọ́n ń yanra wọn lálẹ́ wọ́n ń ṣe gbá ń ṣàwó tó ipò ọ̀rọ̀ tán sísí létí ló jẹ́ kó náà méjì ló gbẹ́rù ló fi lọ hmm. ṣùgbọ́n pẹ́ ní fọlọ́run lẹ́yìn ìgbà tó ń fi mí sílẹ̀ àsìkò lẹ́yìn ìgbà yẹn tó fi mí lẹ̀ ní ìrìn àjò mi tí mo fi lásìdẹ̀ǹt hmm. after tí mo lásìdẹ̀ǹt yẹn mo wá dáwà kò sí ìyàwó kò sẹ́ni bọ́dì èmi pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi nìkan láàjọ wà àtàjọ ń mánéjà ara gbé ìtàn pọ̀ ṣẹ́rí ńgbà kan ńgbà kan ẹ̀yin tèmi ẹ máa share ẹ máa like ẹ ẹ máa follow ẹ ojú òní tì mí ní wáyé tì ṣẹ́rí ìgbà kan nígbà tí mo ṣiṣẹ́ eré tíátà yìí mo máa ń fa sìgá ní ìhun mo gbó o mo máa ń fa sìgá mo máa ń fa sìgá gan ẹ pé èmi tábà wà location gbà yẹn broken bottle dẹjọ ibi tábà jókòó sí àwa sìgá mi ti nìyẹn lókúlókú <laughs> mo máa ń fa sìgá ṣẹ́rí sìgá yẹn wá fún mi ní sọ́ọ̀tì méjì kan tó lágbára hmm. mo lọ ṣe MC njọ́ kan níjẹ̀bọ́dẹ mo wá ń bọ̀ so kò ní tí ní mọ́tò kò sí mọ́tò lọ́wọ́ mi èmi àtọmọ́ṣẹ́ mi wá dúró sí junction ìjẹ̀bọ́dẹ àwa mọ́tò Ìkòròdú mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ fa sìgá tán ni mọ́tò kankan èrò wa parí mọ́tò mọ́tò kankan paaki náà ní àparí ẹ̀ ní onímọ́tò yẹn dúró fún mo ṣe lọ́ba ìkan náà àwọn chief tó rí mi ní pàtí yẹn ni parí ẹ̀ bọ́lá ẹ̀ lọ́mú ní Ìkòròdú ọba ṣílẹ̀kùn yẹn ní kí n wọlé wọlé sẹ́yìn ọmọọṣẹ́ mi wọlé síwájú mọ́tò tó ní èsì àti ìrìn òpónà mẹ́ta ló ti lòórùn sìgá mi ti bo lẹ́nu wọn. máa yẹn ó ń wò mí ó ń wò mí lójú wa ó kàn bèrè lọ́kàn pàdóló sà ó máa ń fa sìgá ẹ̀ẹ̀kan kan sà wow you smoke <laughs> ojú wa ti mú ẹ ẹ yẹn sà okay Kazeem park driver yẹn bá park ó ní lọ bá kejì yẹn wájú kò ní sìgá lòun náà so you are police pé mo pollute ẹ̀ ó ní kí lọ́jọ́ pé mo pollute mọ́tò kí lọ́jọ́ pé. òun ti dáhùn tó ń da òun atẹ́gùn mọ́tò. òun ti jẹ́ ránkà ra mi èèyàn tó ní kí n jókòó tóun lóyún náà sáà torí òórùn sìgá ó ní kí n lọ jókòó síwájú kọ́ ọmọọṣẹ́ mi máa bọ̀ lẹ́yìn ó gbọ́ ọmọọṣẹ́ mi wá sí ẹ̀gbẹ́ ẹ̀. ó wá sọ pé dẹ́rẹ́bà òun. àwọn onísìgá lòun náà kí mi pẹ̀lú dẹ́rẹ́bà ká lọ jókòó. so so dẹ́rẹ́bà ló wá pè ní pàdé yín pé ìkànnà ni. ìkànnà ni the smoker jọ ní ojú tì mí ó yẹ kí n bọ́ lẹ́ńkòdù màtàdé mọ̀tà mú ní ẹ̀sà mo fẹ́ rí èèyàn kan bí torí máa yẹ kàn bẹ̀ ní page sọ oríṣiríṣi ọ̀rọ̀ àpẹtàn sìgá wọn á wò pa ah, ó ní kí n lọ wo sìgá kí n lọ wo pálẹ̀ kí n lọ tán ọkọ sí ó ní smoker liable to die young wọn á pè mí ṣàǹṣe young adult ni mí pé ṣé owó náà máa sọ yẹn fún mi that is first insult mo kọ́kọ́ rí lórí sìgá ẹ̀yin tèmi máa follow ẹ máa like ẹ jọ ẹ jọ ẹ máa share jóni tí the second insult máa rí ní mo ń gbé ìlú kan ìlú tí mo wá ń gbé yẹn sìgá wa wùn mí fà nílé tàwa mo ń lálẹ́ ìyàwó mi ti wà nílé máa wá sìgá ó ti tán that's was around eleven to twelve ó máa kọ́ àtà máa ń mu jẹ̀dí lọ́dọ̀ ẹ̀ òdúlé kẹta síbi tí mo gbé wọn nígbà jẹ́ kí n lọ bá kí n lọ ra sìgá lọ́wọ́ ẹ̀ mi ìrẹ̀ tí wọ́n á lówó bọ̀ tí wọ́n á débẹ̀ máa fún mi as in customer tó wẹ̀ ní mo lọ ọkọ̀ ò kí ń gbèlú inú ìlú ẹ̀ àṣọ máa ń sọ fọ́kọ̀ ẹ̀ pé àwọn oní tíátà tó ń wá music tí wọ́n wá mutí lọ́dọ̀ ẹ̀ wọ́n fẹ́ ìyàwó ẹ̀ ah. èmi bá lọ ń kan wíńdò nítò twelve àṣọkọ wà rán. ọkọ tí wàá dín lásìkò yẹn. ọkọ wa tilẹ̀kùn ìyá ẹ̀sìkìlẹ̀ fẹ́ nínú mi fẹ́ rẹ́gídà sìgá ni ló bá jí ìyàwó ẹ̀ pé ń gbọ́ ṣé bá máa wá sìgá ní after twelve ni ó ní sìgá lẹ́fẹ́ rẹ̀ mo ní bẹ́ẹ̀ sá olówó dà mo ní mo fẹ́ gbà láàmú ni ẹ lọ́tọ́ ẹ̀ wá báyàwó mi <laughs> this time àrẹ tí ti sọ̀rọ̀ yìí ó yẹ pariwo gbogbo àdúgbò bá jí mi ni mo ah. fẹ́ wá káyàwó mi pé mi mọ̀ pé òun máa wà rán lọ́la apáwọn ará àdúgbò mọ̀ pé mo níyàwó sí mi ṣòro ìyàwó náà bá jí ìyàwó mi sì ń sọ̀rọ̀ sí mi lẹ ah sìgá tó ń sọ fún ẹ pé òfin lẹ wo insult o tó rí sìgá bó ṣe lọ pé táwọn ìlú pé lẹ lórí àwọn kan believe pé mo fẹ́ lọ bá wúmọ̀ yẹn lóòótọ́ ni àwọn kan believe pé mi kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ wo embarrassment torí mi láti ìgbà yẹn mo ti bá dámájàmú pé èmi àti sìgá yapa èmi àti ṣùgbọ́n yapa mo ṣáà dámájàmú láti ìgbà yẹn away from sìgá so mi ò balance kó tó di pé mo pàdé ọmọbìnrin kan tó yẹ pé ọlọ́run yàn tì mí gẹ́gẹ́ bí áńgẹ́lì òun lọ lọ́yàn tì mí dọjọ́ tòní tó ń dúró bí ìyá fún mi tó wà pẹ̀lú mi tó lọ́ndẹ̀ ṣe tọmọ wà láàrin wa tí o dúró kò wo pé mi ò balance ìrìn mi ò dá kò wà kò wá lébù mi tó fi dúró tì mí. so accident yẹn accident so ìgbà tó fi mílẹ̀ lọ Pasuma dúró Pasuma dúró ara dídúró tó dúró náà ni mo fẹ́ fi ṣọpẹ́ tí mo fẹ́ ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta mo fẹ́ ṣe forty five years on stage mi forty five years àti ń bá eré ìtàgé bọ̀ tí àwọn ẹlẹ́rìí wà gẹ́gẹ́ bí ọ̀gá mi Ọbalẹ́ndé can testify to it forty five years a fẹ́ ṣe yìí a fẹ́ ṣe níbi kan tó ń pè ní phase three hotel nílùú Ìkòròdú Ìjẹ̀dẹ̀ hmm. road Pasuma ló ń bọ̀ a celebrate mi. Wow bẹ́ẹ̀ ni mọ́jú máa ṣe that is December five. ó túmọ̀ sí pé láti seventy nine. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àti ah. ń bá bọ̀ mo dínkù ní àwọn pé seventy six ni mo sọ pé mo ti ń ṣe bọ̀ ṣùgbọ́n ìgbà tí ògo yẹn bẹ̀rẹ̀ sí ní rí hàn díẹ̀díẹ̀ ni mo ti ń ṣiṣẹ́ yìí mo mo sọ pé forty five years tó ti yé so èmi kàn máa rò pé gbogbo àwọn tí wọ́n bá ṣe ìbọ̀ kí wọ́n lọ fi sùúrù kún torí iṣẹ́ tíátà yìí ti bàjẹ́ gan-an ẹ bá rí gbogbo àwọn eré tá à ń wò lórí amóhùnmáwòrán sì ó ti yàtọ̀ sígbà táwa ń ṣe ẹ eré Ayéjáyé Sinmi ẹ eré Dúró Ládépọ̀ ẹ wo eré Òjó Ládépọ̀ ẹ wo eré Bàbá Sàlá ẹ oríṣiríṣi tó ń ṣe ń sìn oríṣiríṣi ó ti <laughs> ti yàtọ̀ torí pàápàá àwọn ọmọ skit gan tó ti wọlé jẹ́ pé drama ti di padà di skit ló ti yé ṣùgbọ́n bọ́lá ń ṣe kọ́ náà nìyẹn ìgbà tó dé lọ́n lò ọlọ́run lórí kò bẹ́ẹ̀. ṣé ká pe skit yẹn ní orú Ẹ̀ríkèké o lágbolé bàbá Sùwé tí bàbá Sùwé fi bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀. Eh, a lè pe skiti lẹ́rìn kéèké eh, skiti kan dàbí ìgbà tí eh, entertainment something it's not drama wọn entertain ẹ̀rí gbogbo tí wọ́n ṣe ni skiti á kàn crack joke kan bí jokes á kàn múlẹ̀ àwọn èèyàn dẹ́rẹ́ between two three four five minutes ṣùgbọ́n tá a bá fẹ́ sọ ẹ̀rín kéèké before kó tó lè build káwọn èèyàn tó lè rẹ́rìn-ín ah, hello wọn náà fẹ́. ẹ máa ṣe at least bí five four ten oríṣi episode mbẹ. bẹ́ẹ̀ni ó dẹ thirty minutes dẹ ni. a lè rí sí ibi mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún táwọn èèyàn máa kópa lẹ́yìn tán kó ń bí ọlọ́bí ọlọ́lé ẹlẹ́mu ọlọ́lé oúnjẹ ọlọ́lé ìparí olódó ọlọ́lé bàbá sùúrẹ́ so different different shot ẹ máa rí ọtí nísìn tẹ bá ti ń wò between three five minutes náà ó lè lànkàn múra wọn lóyún hahaha ìtísẹ èyí lè máa nà kíní kan tó ń rẹ́rìn sí yẹn skit nìyẹn seventy years old man skit ni. ìṣòro ló bá dé gbà ní. àti dúpẹ́ fọlọ́n pé ọlọ́run ló ní kí ọ̀rọ̀ iṣẹ́ yìí padà rí bẹ́ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ náà ní ẹ̀bùn tó ń ní talent tí wọ́n rí bí lò wọ́n fi ń fọ opportunity láti lò because ọ̀pọ̀lọpọ̀ skit maker náà ti di professional artist ń sìn. yes tí mo lè dárúkọ bọ̀ tí ẹ jẹ́ ká fò bẹ̀ yẹn ẹgbẹ́ skit maker ni wọ́n wọ́n ti di professional artist ọlọ́run kọ pé láti bẹ̀bẹ̀ làwọn ti máa gbàdógò tàbí máa wọlé. bẹ́ẹ̀ ni ó <laughs> ti ń bà bọ̀ bẹ́ẹ̀ ni àwọn apá so bọ́lọ́ ṣe sí nìyẹn so ọlọ́run ti kọ pé ibi náà máa bá làlùyọ sídìí iṣẹ́ yìí nìyẹn. ṣé mọ̀ pé nígbà kan ètò kan wà lórí amóhùnmáwòrán gbà kan tí ètò yẹn lágbára púpọ̀ kàyéfì ni ètò yẹn ìkan wà tó ń pèrè ní nǹkan bẹ pé nǹkan ńlá lóhun tó ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ńlá Ah, nǹkan bẹ nǹkan bẹ ní agboolé òṣèré ẹni tí ó wà láyé tó wà láàyè lásìkò tá a wà yìí àánú lórí gbà ó irú èmi tí mo wà yìí mo rí àánú gbà ní torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti pass through táàgùn ọ̀mọ̀pá lè di òní ọpẹ́ ni fọlọ́run bá pé bí gbogbo ẹ̀ ṣe dí gàgẹ́dì gàgá ọlọ́run ò folè sí wa lójú ọlọ́run ò fi ṣẹ́ aburú sí wa lójú ṣùgbọ́n a nígbàgbọ́ pé wọ́n ní if you suffer you will survive pé téèyàn bá suffer ó máa survive so pé mo fẹ́ suffer kí n lè survive ni ọlọ́run fi sọ mi dọ́jọ́ tòní torí gbogbo ìrìn àjò àwa ẹ̀dá láyé nígbà tá a ń bẹ̀rẹ̀ gbogbo àtà ń ṣe tíátà yìí náà tá a sọ tá a ń ṣe tíátà nígbà yẹn kébi má pa wá èmi ń fi nǹkan mi kún nǹkan mi wo ni mo fi kún mo ń ṣe labour hmm? mo lọ́ọ̀rẹ́ tó ń ṣe bíríkìlà bẹ́ẹ̀ ni bírí so pé. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo lọ́rẹ̀ẹ́ tó ń ṣe bíríkìlà tí máa tẹ̀lé lọ ṣé ibi tí wọ́n ti ń ṣe bíríkìlà tó máa lọ báwọn ru búlọ́ọ̀kù máa ṣáàfù sìmẹ́ǹtì. marugun pọ́n. bẹ́ẹ̀ ni wọ́n ní mo ní mo sọ pé if you don't survive we no survive ah. láti jẹ àtìmú ọ̀nà kan ló máa bá lò débẹ̀ hmm. I understand ó tó stage kan mo ti ń bá lọ mo ti mọ̀ pé tí wọ́n máa dé mò ń rówó jẹun mò ń rówó ra jíǹsì hmm. tí wọ́n bá dágbo eléré tá a lọ sí location ọ̀hún raṣọ ọ̀tún lára tèmi náà hmm àwọ̀ tí màá gbowó ń gbà yẹn kò tí ì sówó lórí pàǹtí akànwó pé kàn rí wa kàn mọ̀ wá làfi ń lọ location à ń pè kí nìkan ní lọ́bì ńgbà yẹn pé lọ́bì pé ibi iṣẹ́ tán pè é kó máa lọ lọ́bì hmm. pé kó máa lọ yọjú náà síbẹ̀ pé bóyá wọ́n á lè lò ẹ́ hmm. kí talent yẹ kó máa bà kú. mo rántí pé mo tẹ̀ lọ́rẹ́ mi yẹn lọ ṣiṣẹ́ kọ̀ǹkéré dẹ́kìn kan tí mi nígbàgbé láyé mi. Hmm. ìgbà tí a bẹ̀rẹ̀ wọ́n ní àwa la kọ́kọ́ mèsì yẹ̀pẹ̀ nígbà tó yá wọ́n kó mi mọ́ àwọn tó máa ma gbùdù kọ́nkéré lọ sí orí òkè fún àwọn hmm. tó ṣèbówó ni mò ń wá torí owó ẹ̀ gbé wúkẹ́ ńgbà yẹn hmm. ní ìgbà yẹn ṣé à ń gba seven hundred àwa tá ń rù lọ sókè àwọn tó mèsì nísàlẹ̀ wọ́n ń gba six hundred. owó àwọn tó máa rú gòkè ju àwọn tó ń mèsì. bẹ́ẹ̀ ni mo wá ń bá wọn rù mo bá wọn rù mo ti ń rù àti ń rù mo wá rí pé àwọn tá a jọ ń rù yẹn àbókí ló pọ̀ nù wọn tó bá sì tọwọ́ bí aago méjì àwọn yẹn àtúkọ̀ pọ́n lẹ̀ wọ́n á lọ kírun àwa tá a jẹ́ Yorùbá a gbọ́dọ̀ dúró à ń rò a dẹ̀ máa gba the same money tó I don't mind mo rújọ yẹn ó wá ìjọ tí mo rú yẹn mo ti afẹ́ parí iṣẹ́ mo ti wá week step tí máa gbẹ́sẹ̀ dé báyìí ẹsẹ̀ méjì ọ̀nà. pẹ̀lú kan kéré lórí. àti mi àti kan kéré àti pọ́npọ́n àjọ róòlù désàlẹ̀ ni. Ọlọ́run o ìjọ yẹn hospital mo land gbogbo owó iṣẹ́ tí mo gbà hospital náà fi lọ bá mi wo ẹsẹ̀ mi ó yí ẹsẹ̀ mi lọ́lọ́ ọ̀rọ̀ so mo wá wò pé tó láti jẹ́ nìyàn bẹ́ẹ̀ ni láti jẹ́ nìyàn ní láti jẹ́ nìyàn ní gbogbo tí mò ń torí ẹ̀ ṣe hmm. so tí má tún wá dé location wọn ṣàfẹ́ pé tó kàn ṣàrí mi kàn rí mi pẹ̀lú bá ṣe ń ṣe yìí náà kò yọ owó ṣùgbọ́n gbàládùn pé ìwọ ọlọ́run jẹ́ kí ògo rẹ yọ jẹ́ kí yanu ṣẹlẹ̀ káyé lè rí ohun tí mò ń mú bọ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́lọ́hún kó lè rí mi káyé lè rí mi pé mo rí nǹkan mú bọ̀ òun ni ògo tó hàn lénìí. sẹ́rí hmm. ẹ rí i pé ìsìn gbà yẹn bá ṣe ọ̀sùn eré ń gbà kò sí sìn mọ́ hmm. nísìn ìgbà ọ̀tun ni fáwọn ọmọ sìn hmm. ṣùgbọ́n ń gbà yẹn pé ewu ti bá rọrùn ní ìgbà yẹn lẹ́yìn pé a máa ọ̀sùn a máa máa sin ọ̀gá a máa lọ báwọn fọṣọ a máa ṣe gbé kán ṣáà rí wa nígbà yẹn kẹsítà mi so bọ́tì ọpẹ́ ni fọlọ́run ọba ní pé àlùyọ ṣùgbọ́n ká tó lùyọ náà. bàbá sọ yàrá bá dágbére fáwọn èèyàn jẹ ó tẹ dùn mọ́mínú ìmọ̀ràn tẹ fún wọn sí pé sìgá onídàbòkò tó fi ń kọyàn kọ́nà ṣọ́ àmì ẹ̀ ṣẹ́gun ọba. ọ̀sẹ̀ orúkọ mi olúṣọlá ọláwọ̀ ní pẹ̀kún táwọn sì parí olódó ẹ̀yìn tèmi ẹ máa bá wa wo ìkànnì lérèkèrè fún ìtàn ìrírí ayé lóríṣiríṣi àwọn ìtàn ìrírí ayé ìgbésí ayé ìrírí ẹ máa wo lórí ìkànnì yìí ẹ máa like ẹ kẹ máa follow ẹ ẹ jọ ẹ máa bá wa ṣí à ṣó ti yé ojú yín ò ní fọ́ tí yín ò ní love you God bless you ẹ ṣé. ẹ ṣé gan ẹ ṣe àdúgbò àmàrin yín bá ó dáhùn sá.